وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور مهدساتها فإن كل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أراب السلام عليكم ورحمة الله وبركاته هذا كفو ولعبا أطرى الجد فنوى نبوى محمد صلى الله عليه وآله وسلم ọlọ́mọba tí ó tún kádàrá nínú ọlá nínú àánú rẹ̀ tí ó tún ní kí a máa pàdé lónìí lórí ètò yín ètò wa ètò alhidaya eléyìí tí ó ń dé sí etí gbọ̀nyín látòrí ìtàkùn àdàbà eighty fm tó kalẹ̀ sí ìlú ìlaramọ̀kín ní àkúrẹ́ olóyìnbẹ̀kùn èmi ọmọ ìyá yín abu ayman alẹ́ asálí ló tó fi kalẹ̀ báyìí wá yóò sílé agodo láti mọ tukọ̀ ètò yín ètò wọ̀ ọ̀hún abẹ́lọ́run ọba subhanahu wa ta'ala ọba àlékeọlá ilé ìta ti ń wí láti ìwáṣẹ̀ kọ́lọ́n kójọ kó fi sínú mizan àtàná tẹnu kọ̀ọ̀kan wa àti àwa tí a wí àti àwa tí à ń gbọ́ bíláàmù tí yá rahama rahimi à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àṣàfáà ilé ìta mọ̀ sí ìpẹ̀ ṣùgbọ́n ìpẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe nílẹ̀ nínú àkídà alùsùnàtì wàlìjàmà àti níbàámu sí bí ọlọ́run ọba àlekọ́lá bí ó ṣe sọ̀rọ̀ rẹ̀ ní alukur'an karim àfa àwọlé pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba tí ó sọ ní suratul an'am àyà fifty one pé wà á ń bèrè bìhí lẹ́dínà yakhafuna an yusharu ila rabbihim laysa lahum min dunihi waliyyun wala shafi' àyà yìí òun náà ni àfa fi wọlé kí ni túmọ̀ àyà náà ká tún ní ọ̀gbọ́n dán ọlọ́run ọba àlekẹ́lá ó dojú ọ̀rọ̀ kan ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ni wà á ń vérí bì yí ìdí ànábì gangan ọba níwájú ọlọ́run ọba àwọn gan ọmọ bí ó ti rí àwọn gangan fún àwọn ọmọ bí ọjọ́ náà bí ó ṣe le tó fún wọn ọmọ láìsọ láhùn mi dúnì yìí wà líyìn wọn la ṣẹ̀fẹ̀ ọlọ́run ní kí wọ́n lọ mọ̀ wípé lọ́jọ́ táwọn sọ yìí o láìsọ láhùn mi dúnì yìí wà líyìn wọn la ṣẹ̀fẹ̀ wọn ò ní ní ẹnikẹ́ni tí yóò jẹ́ alágbọ̀dọ̀dún fún wọn wọn la ṣẹ̀fẹ̀ bákan náà wọn ò sì ní ní ẹnì kankan tó yẹ pé yóò jẹ́ òun ṣìpẹ̀ fún wọn tó yẹ pé ẹni ẹ ló máa ṣì wọ́n ní tí ó ṣìpẹ̀ wọn lọ́dọ̀ ọlọ́run ọba lọ́dọ̀ gbọdọ̀ àlùkìyàmọ̀ a ìpẹ́ nínú àkídà alùsúnàtì wàljàmà nǹkan méjì òun náà ni amómújáde lára ìpẹ̀ alákọ̀ọ́kọ́ ìkìláàmù ṣáàfihàn kí aṣọ torí pé ìpẹ̀ ìpẹ̀ rinlẹ̀ nínú àkídà alùsúnàtì wàljàmà ṣùgbọ́n ó ní àlàyé àlàyé rẹ̀ náà ni wípé nǹkan méjì tá a fẹ́ mú jáde lórí ìpẹ̀ òun náà ni ìkìláàmù ṣáàfihàn ẹni tí a fẹ́ fún ní oore ọ̀fẹ́ wípé kó ṣìpẹ̀ fún yàn ìkíráàmù lahu àpọ́nlé òun náà ni wọ́n fi ṣe fúnrúfẹ́ onítọ̀hún ìpín kejì òun náà ni nọ́fóòrù àlìmọ̀ṣú ìlàhú ààrùn kan wípé ìpẹ̀ tí wọ́n ṣe yìí yóò ṣe ẹni tí wọ́n ṣèpẹ̀ fún yóò ṣe ní àǹfààní wọ́n ní wàṣàfáàtù ẹ̀rí ntí ń jẹ́ ìpẹ́ nínú èdè wọ́n ní ismu mina ṣáfà ṣáfà yashfa'u wọ́n ní wọ́n yọ látara gbólóhùn nǹkan tá a mọ̀ sí ṣáfà idha ja'ala shay'a ithnaini tí wọ́n bá ṣe nǹkan ní ní méjì wà ṣáfà diddul witr wọ́n ní nǹkan tí ń jẹ́ ṣáfà pé nǹkan méjì òun náà ní ìdajì ojú kejì nǹkan ẹyọ kan ọlọ́run bá subhanahu wa ta'ala ó sọ fún anu suratul fajr ayẹ̀ lẹ́kẹta ọlọ́run ní wà ṣáfúrí wàlúwẹ̀tìrì ọlọ́run ọba àlékẹ́lá ó lóun fi nǹkan méjì méjì méjì òun fi búra wàlúwẹ̀tìrì àti nǹkan ẹyọ kan ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àáfàá onímọ̀ theology Islam tí a mọ̀ sí ilimil akọ́id ìmọ̀ àkídẹ́sìn ìmọ̀ tawhid wọ́n ní òun náà ní àtàwásútù lil ghairi òun náà ni kéèyàn ó jẹ́ alágàtà fún ẹlòmíì bìjẹ́lìbì mọ́ǹfà àti áwòdáfì ìmọ̀dọ́rọ̀tì pẹ̀lú wípé a fẹ́ fi ẹni ẹnu rẹ̀ fún àǹfààní kan áwòdáfì ìmọ̀dọ́rọ̀tì tàbí a fẹ́ dáàbòbò kúrò níbi aburú kan tí ó lè ṣẹlẹ̀ sí tàbí ìnira wọ́n ní mìsáàlù jẹ́lìbì mọ̀ǹfà àpèjúwe fúnfúnyàn ní àǹfààní lára ìpẹ̀ òun ni ṣàfáàtù nàbíyì sallallahu alayhi wa sallama lè áhàlì jannati bìdòkóòlìhà òun náà ni ìyọ̀ǹda tí ọlọ́run ọba àlékọ́lá ní fún anábìwá muhammad sallallahu alaihi wasallam ní ọjọ́ gbọdọ̀ kíámọ̀ fún láti ṣìpẹ̀ fún gbogbo àwọn ọmọ àlìjánà tó tún wọlé sí àlìjánà. misaalu dáfù ìmọ̀dọ́rọ̀ wọ́n ní ẹ̀rí àpèjúwe tí ó tọ́ka dídáàbòbò àbí ṣíṣe ẹni tí a fẹ́ ṣe ìpẹ̀ fún káfẹ́ fún ní oore ọ̀fẹ́ pé kí ìnira kankan kó mọ́ ba òun náà ní kí ni o ṣàfáàtú nàbí ìsọ̀lọ̀sọ́lá limani sahakọ náà aláìdìkọlùwà òun náà ni ìpẹ̀ tí ànábì sọ́lọ̀sọ́lá tí ó ṣe fún ẹni tí ó ṣe wípé ìpìlẹ̀ inú iná ni ọ̀rọ̀ rẹ̀ já sí ànábì sọ́lọ̀sọ́lá ànábì ó ṣìpẹ̀ fúrúfú àwọn ikọ̀ àwọn èèyàn wọ̀nyí pé kọ́síkíni o kọjá ọmọ àlìjánà afáà ni wàzákàrà ni mu'allifu rahimahullah afáà wa ṣe kò sẹ́mi ìkọlọ̀ nkiri anú sí wọn tí à ń ka àlàyé wọn lórí tíra kìtàbù tàhídì wọ́n ní wàzákàrà al-mu'allif rahimahullah fi hadha al-bab iddat ayat wọ́n ní àfáwà tí wọ́n kọ tírà yìí ṣégun ọdún abuhab wọ́n bẹ̀rẹ̀ wọ́n wọlé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àyà aláwọ̀kọ́ nu àyà tí wọ́n wọlé pẹ̀lú ẹ̀ òun náà ni ọ̀rọ̀ tí ọlọ́run bá sọ wípé wà á ń dídí bì yìí pé ìdá ànábì kùránì yìí fi ṣe ìkìlọ̀ fún àwọn ikọ̀ tó ṣe wípé ìjọ ọ̀gbọ́dọ̀ àlìkíyàmọ̀ àwọn gangan wọn ò mọ bí ọ̀rọ̀ wọn bí ó ṣe ṣe kíni o bí ó sì rí wọn ò mọ bí tí ọ̀rọ̀ wọn yóò já sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ nínú suratu shura ọlọ́run wa kadhalika ọ̀hẹ́nà ilayka wọ́n ní báyìí náà la ṣe sọ ìmísí kalẹ̀ fún ìrà ànábì ní kùránán àrọ̀bíyà ìmísí tó yẹ pé kùránù la fi sọ kalẹ̀ ó sì wà ní ìdílé arúbáwá ètò òǹzírọ̀ ummul qura kó lè bá a kí àwọn ummul qura òun náà ní mọ́kà àti wàmán áùlàhà àti gbogbo àwọn tí bá jẹ́ agbègbè rẹ̀ mọ́n áùlàhà níbí yìí kò túmọ̀ sí wípé mọ́kà àtẹ̀gbẹ́ rẹ̀ nìkan kò túmọ̀ sí pé mọ́kà mọ́dínà tọ́ìf jẹ́zírọ̀ nìkan rárá torí pé anábì sọ̀làsọ́lá rìsáàlà rẹ̀ rìsáàlà tún àmọ̀ ti tàwọn ọmọnìyàn àti ayé ti àwọn àlìjànú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba tó sọ ní àyè mí ní lè tó ń zèrò bí i wàdíkírọ́ límú mi nì kò sí nǹkan tá a torí ẹ̀ sọ kùránì kalẹ̀ fún ọ bí kò ṣe kó o mọ́ fi ṣe ìkìlọ̀ bákan náà kó sì mọ jẹ́ ìrántí fún gbogbo àwọn olùgbàgbọ́ òdodo ọ̀rọ̀ tí ọlọ́run ọba àlékọ́lá sọ wípé yàkà fúnà ayé ṣàrò ayé yàkà fúnà mímọ̀ yakọ̀ wùláhùn mi súùì wọ́n páyà tán wọ́n ní ìfọ̀kàntẹ̀ ìfọ̀kànbalẹ̀ pé e, ewu eléyìí tí ó ṣẹlẹ̀ sí wọn nínú ìyà tí ń bẹ lọ́dọ̀gbọ̀lá ìtí fi dhalika alhashir níbi kíkójọ eléyìí tí a kójọ ṣáájú kó tó di pé wọ́n ó tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ṣe ìdájọ́ àwọn ọmọnìyàn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ní laisa lahum min dunihi waliyyun wala shafi' kò sí alágbọ̀rọ̀dún kankan kò sí alárànṣe kankan fún wọn ní ọjọ́ náà tí ó sì kú kíni tí ó ràn wọ́n lọ́wọ́ wala kò sì sí ẹnì kankan tí ó sọ wípé òun fẹ́ ṣìtẹ́ wọn lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìtumọ̀ wàlá ṣẹ̀fíún ayé ṣáfíún ẹni tí ó sì pẹ̀ fún wọn yàtà wá fàtúláhù tẹ́ pé ìpẹ́ òun náà ni mo fi ṣe àkínọ́ǹpé ni mo fi ṣe alágàta láàrin àwọn àti ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó fẹ́ gba ìpẹ́ tó fẹ́ sì pẹ̀ fún wọn eléyìí kò túmọ̀ sí wípé ìpẹ̀ kò sínú ẹ̀sìn ìpẹ̀ ó wà nínú ẹ̀sìn ó sì nílẹ̀ náà àkídà alùsùnà ti والجماعة ولكنها ثابتة بإذن الله سبحانه وتعالى وهذا هو المقصود وني ìpẹ̀ ṣíṣe nínú ẹ̀sìn ló wà ó sì rinlẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni yóò fún yẹn ní ìyọ̀ gbogbo ẹnikẹ́ni tí ó bá sì pẹ̀ láyé ọlọ́run ọba subhanahu wa ta'ala ni yóò fún onítọ̀ níyàn pé ó yá ṣìpẹ̀ fáwọn èèyàn báyìí ṣìpẹ̀ fẹ́ báyìí ṣìpẹ̀ fẹ́ báyìí ṣìpẹ̀ ní báyìí wàhálà wal maqsud wọ́n ní eléyìí òun nìkan ní nǹkan tí agbàlérò nínú ayé tí àmúwáyé ní dúnìhí mustahila wọ́n ní kò sí ìpẹ̀ kankan tó yẹ pé ọlọ́run ò yọ̀ǹda fún ẹnikẹ́ni kó sì tó lè padà wáyé gbogbo ìpẹ̀ tí ó bá mọ wáyé pátá ká lọ nígbàgbọ́ ká sì lọ fi àṣẹ sílẹ̀ òun ló gbúdọ̀ sòfin òun lágbájá ṣìpẹ̀ fún lágbájá ṣùgbọ́n ẹni tí ọlọ́run ọba àlékọ́lá tí ò bá ti yọ̀ǹda fún pé kó ṣìpẹ̀ kò sẹ́nikẹ́ni tí ó lè yọ̀ǹda fún onítọ̀hún pé kó ṣìpẹ̀ ẹnikẹ́ni. bákan náà ọlọ́run ọba àlékọ́lá ó tún sọ fún wa pé lillahi shafa'a ọlọ́run ni tòun ọlọ́run ọba ní kíni o tòun ọlọ́run ọba àlékọ́lá ó ní ìpẹ̀ ó ní ṣe nígbà tó yẹ pé ọlọ́run ọba fi hàn lẹ̀ pé tòun náà ni ìfẹ́ ṣe ó túmọ̀ sí pé torí pé lílá ìṣàfáà ní ìsìn lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ náà mubtada àti khabar ni wa qudima al-khabar ṣùgbọ́n wọ́n gbé khabar wọ́n gbé sí kíni wọ́n gbé síwájú ìtumọ̀ rẹ̀ ni pé kó lè ṣe ìfádà hasur náà ni pé gbogbo ṣàfáà pátápátá àyíká sọ pé lílá ìwádàhu ash-shafa'atu kulluha gbogbo ìpè pátápátá tọ́lọ́wọ́n ọba àlekọ́lá ní ṣe la yujadu shay'un minha hmm, kharija an idhni Allah subhanahu pàtàkì ẹ̀dọ̀dátì a lè rí ìpẹ̀ kankan kó wáyé àfi kó jẹ́ wípé gbogbo ìpẹ̀ tí ó bá wáyé yóò mọ̀ wà níbàámu sí ọlọ́run ọba àlékọ́ lálẹ́ kí ni olóyọ̀ǹda àwọn olùmọ̀ wa nínú ẹ̀sìn kọ́lọ́run kí ó bá yọ́nú sí wọn wọ́n pín ìpẹ̀ wọ́n pín sí ọ̀nà méjì ayé alikismain arọ isaid wọ́n pín ìpẹ̀ wọ́n pín sí méjì alákọ̀ọ́kọ́ àṣàfáàtún kọ́ọ̀sọ̀ ìpín àkọ́kọ́ tí wọ́n pín sí òun náà ni ìpẹ́ àdáyẹnrí ṣoṣo fún ànábìwá muhammad sallallahu alaihi wa sallam àníwá wọ́n ní eléyìí wọ́n ní ìpín tó pọ̀ òun ni anáhùn awal wọ́n ní ẹ̀rí ìpín àkọ́kọ́ ní abẹ́ ìpẹ́ ti àdáyẹnrí tó wà fún ànábìwá muhammad sallallahu alaihi wa sallam nìkan òun náà ní kí ni o àṣàfáàtul uzma òun náà ni ìpẹ́ tó jálé jákò tó yẹ pé òun náà ni olórí gbogbo ìpẹ́ wàyíyá minal maqamil mahmud alladhi wa'adahu Allah wọ́n ní ìpè wọ́n ní òun náà ni ààyè tí ọlọ́run ọba àlékọlá tí ó palẹ́sẹ̀ fún ànábì tó bá ànábì sí àǹdéhùn rẹ̀ wípé òun yọ̀ǹda rẹ̀ fún ànábì sàlàsánà òun náà ni ààyè kíni o ààyè ọpẹ́ ààyè tó ṣe wípé ẹni tí a fún ní yọ̀ǹda pé kó ṣe nǹkan òun náà ní ṣe kíni o òun náà ní ó ṣe torí pé lọ́jọ́ ìgbéra lè kíámọ̀ ha kò ní rọgbọ kálukú ni ó wà ní ní tí àwọn olóyìnbó ń pè ní state of iglidi piglidi tí kálukú ò ní mọ inú odó tí ó da ọ̀hún lá sí kálukú ò ní mọ ibi tí ọ̀rọ̀ rẹ̀ ó já sí ọkọ ò ríyàwó yóò sá lọ bàbá ò rọmọ yóò gbérọ ọmọ ò rí bàbá yóò tú dànù ẹ̀rí kálukú ò ní wá mọ bó láti bó láyà sí ìwó láti kálukú ó wà nínú commotion kálukú ò ní mọ ibi tí ọ̀rọ̀ òun ó já sí lọ́jọ́ gbẹdàlì kíámà ọjọ́ tí à ń sọ yìí àwọn èèyàn ó mọ lúwẹ̀ẹ́ inú ogun tí bá ń jáde lára wọn fàyínà nurse wọ́n ní ẹ̀rí àwọn èèyàn ọlọ́tà ń sọ yìí yalhaquhum yawmal qiyamati fi dhalika al-mawqif al-azim al-gham wọ́n ní ẹ̀rí àwọn èèyàn ọlọ́tà ń sọ yìí à ìpayín keke wàhálà ìdààmú mọ́lá yutiquna tí ẹ pé àwọn ọmọ nìyẹn gan à ní lè withstand ẹ̀ fàyàkúlù ba'dhum li níbi tá a bá ti wá ra tá a bá ti ń dààmú káàkiri tá a lọ tá a ń bọ̀ apá kan wọ́n wà mọ́ sọ fún apá kejì pé utlubu man yashfa'u lana indala ẹ wá já wá ẹni tí yóò bá wa ṣì pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó tiẹ̀ dájọ́ kó bá tiẹ̀ jẹ́ pé iná náà lọ́rọ̀ já sí kọ́lọ́n sá tiẹ̀ dájọ́ tọ́yẹ pálíjà náà ni ọ̀rọ̀ ó já sí kọ́lọ́n sá tiẹ̀ dájọ́ tó bá sá tiẹ̀ dájọ́ kálukú ó tiẹ̀ mọ ibi tí ọ̀rọ̀ rẹ̀ já sí ìmọ̀ náà yálà inú náà ni á ìmọ̀ ìjànà ṣùgbọ́n dúdúró gẹ́gẹ́ bí ìgbà bá ka fifty thousand years ní ìdúró ọjọ́ kan péré ọlọ́run ọba àlékọ́lá ní yóò dà gẹ́gẹ́ bí fifty thousand years ni lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn ní pé ṣé fifty thousand years yẹn ṣé tọ̀dọ̀ ọlọ́run ọba ni torí pé ọlọ́run ọba tún padà sọ́nu suratul hajj wípé inna yawman inda Allahi ka alfi sanati mimma ta'udun ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ọba fifty thousand years ní táwa ń kà ní ayé ni o tọ́ ó náà ṣé fifty thousand years tọ́lọ̀ wọn bá a létí ọlá ń sọ nínú Quran yẹn pé yóò ṣe déédéé dúró ọjọ́ kan ṣé fifty thousand years ti ayé ni àbí ti òǹkà tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó rí fáfi pé inna yawman inda Allahi ka alfi sanati mimma ta'udu pé ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ó ṣe dèédé fifty thousand years sí ilé ayé sẹ́yìn ni àwọn àfáà wọ́n tó fi ìmọ̀ wọ́n tó fi hàn ara wọn lórí ẹ̀ àlìmúyìn èyí tó wù kórí kó jẹ́ ìwé lọ́ba gbọ́n bẹ̀ ṣé kọjọ́ kan ṣe dédé fifty thousand years táǹkà ní ayé ni kó mọ ikú ọ̀sẹ̀ ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ọba sùwárà ọ̀tálá tàbí kó jẹ́ fifty thousand years òǹkà ilé tí a ń kà ní ìjọba mùsùlùmí a rí wípé ogun tá à ń sọ yìí kì í ṣe wàsá kì í dẹ̀ sí kíni o kì í ṣe ẹ̀ràn rírọ̀ alùlọ́ àsàlámọ́ta wálé àfìyà àwọn ọ̀rọ̀ ìdààbò yìí pọ̀ ìpayín kéèké yìí pọ̀ ìnira yìí pọ̀ fàyẹ̀zàbúnà ìlà adam abil bashar wọ́n wàá lọ sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ bàbá ńlá bàbá wa pátápátá òun náà ni ànábì wa adam àwọ̀ lọ sọ́dọ̀ bàbá ńlá wa adam fàyẹ̀kùrúnà min awsafihi allati mayyazahu Allahu biha àwọn ọmọ ìlú àmọ́ sọ fún bàbá pé ìrẹ ànábì ádámọ̀ gbogbo àwọn ìkẹ́ ìdẹ̀ra tí ọlọ́run ọba àlékọ́lá tó ṣe fún bàbá ńlá wa ànábì Adam a wà mọ́ ṣàlàyé àwọn ìkẹ́ yìí àwọn ìdẹ̀ra yìí a mọ́ ṣàfihàn rẹ̀ a mọ́ sọ wípé inna Allaha dájúdájú ọlọ́run ọba subhanahu wa ta'ala khalaqaka biyadihi ọlọ́run ọba dá ọ pẹ̀lú ọwọ́ rẹ̀ wà á jàdà lákàlì màláìkà ọlọ́run ọba àlékọ́lá sì tún pa àwọn màláìkà láṣẹ pé kí wọ́n forí balẹ̀ fún ọ jẹ̀mọ́

aláàtàrọ̀ ìlànà nánú fi ǹjẹ́ ọ̀wọ́ àríwáàlà ta kóra wa sí lónìí báyìí wọnú ìdààmú tá a wà lónìí báyìí fire wa Adam òun náà ṣe o òun náà sọ pé ah òun tó bẹ́ẹ̀ yóò mọ̀ sọ wípé the anahu asọ̀lọ́ha bí akilihi ìmọ̀ṣẹ́ra ẹ̀sẹ̀ tó sọ ọlọ́run òun náà rántí jọ́nà pétọ̀ èmi ẹni tí ó lè lọ bá ọlọ́run láti lọ fún gbogbo ẹ̀yin ọmọ Adam lónìí torí pé èmi náà rántí pé mo sì ṣe kí ni o mo sì jẹ èso wà màálùm anna ṣáfìá ìdàkánà ìdà òṣè ń yẹ́kùdúṣu kàràmọ́táhù ìdà ìmọ̀ṣfó ilé fàyínà ó la yẹsùfáù lè kájà líhì ní ìdálìkà wọ́n ní inú tó sì rìnlẹ̀ ó náà ní pé kí ni o anna ṣáfìá pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣìpẹ̀ fún yàn ìdàkánà ìdà òṣè ń yẹ́kùdúṣu kàràmọ́táhù tó bá ní nǹkan tó yẹ wípé yóò tako sí ààlà àpọ́nlé rẹ̀ tí ń bẹ lọ́dọ̀ ẹni tó bá fẹ́ ṣìpẹ̀ lọ́dọ̀ rẹ̀ pé ẹ bá a gbà pé lágbájá ẹ dákun ẹ ṣàánú ẹ ẹni ẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó lọ mọ tí ó mọ kanga tí nǹkan kan ò ní sí ní iwájú ẹni tí ó fẹ́ lọ ṣìpẹ̀ fún tí ó mọ dẹ́rù pé à ah, kí ni ìmọ̀lẹ́ dì mí lọ́wọ́ fàyínà ó láàyè ṣfà lè kájàlè wọ́n ní ànájú wa Adam kò ní ṣe kí ni o kò ní wá ṣìpẹ̀ nítorí pé yóò mọ bẹ̀rù wípé kọ́lọ́run ọba kó mọ àákádà àwọn kọ́lọ́run ọba kó mọ gbá òmu pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí òun ṣẹ̀ pẹ̀lú pé òun yapa sí àṣẹ tí ọlọ́run ọba àlékọ́lá pa òun àti ìyàwó òun pé káwọn mọ̀ jẹ níbi èso nígbà tí ọlọ́run ọba àlékọ́lá tó fi àwọn méjì sínú ọgbà àlìjẹ́nnà bó tilẹ̀ jẹ́ pé ànábì wa Adam kọ́lọ́run ọba àlékọ́lá kí ó bá ṣàlékún ìkẹ́ rẹ̀ kọ̀dítàbà lọ́wọ́ àléhì wọ̀tàbáwò àdá ọlọ́run ọba àlékọ́lá ó ti gba tútúbà rẹ̀ ó ti foríjìn ó dẹ̀ ti fọ̀ ọ́ mọ́ kọ́lá ta'ala ọlọ́run bá sọ wípé wà á sọ ádámù rọ́bàhú ìyẹn ní súrátù tọ́ha ọlọ́run bá ní wà á sọ ádámù rọ́bàhú fàgáwà ọlọ́run subhanahu wa ta'ala ó sọ fún wa wípé sọ ádámù rọ́bàhú ànábì ádámù ó sẹ ọlọ́run bá rẹ̀ fàgáwà ẹsẹ̀ rẹ̀ sì yẹ̀ súnmọ̀ sàbáhù hu fàtàbà àlè lẹ́yìn wá gbà náà ọlọ́run bá àlékọ́lá ọlọ́run bá gba tútù bá rẹ̀ ọlọ́run bá àlékọ́lá ó wá rẹ̀ ó sì fi ọ̀nà mọ́ lákín lìkúwa ti hayá ìhí minallah ìrẹ̀tàzà ṣùgbọ́n nítorí pé ànábì adam ó jẹ́ ẹni tó ní tìjú púpọ̀ sísàkà ní ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí ló fà á tí ànábì wa adam tí ó fi wá sọ wípé a ohun tó bẹ́ẹ̀ láti lọ sí kí ni o láti lọ bá ọlọ́run ọba subhanahu wa ta'ala láti lọ ṣìpẹ̀ fún èèyàn ọmọ ànábì adam lónìí lẹ́yìn wá gbà náà tó mọ ẹ̀dà abúlé la nuh ويذكرون من أوصافه التي امتاز بها بأنه أول الرسل أرسله الله إلى الأرض àtúnlọ bá ànábì noah wípé ìwọ noah ọlọ́run dákun ṣàánú wa kún wa lọ́wọ́ bá a lọ bẹ lọ́hùn bá a lọ ṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́hún tiẹ̀ dájọ́ àtún àmọ́ sọ fún ànábì noah wípé mọ̀kí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sì ọ́ ní àkọ́kọ́ òjíṣẹ́ sí gbogbo orílẹ̀ ọlọ́run ọba pátápátá ìwọ ni awal rusul ìwọ ni òjíṣẹ́ àkọ́kọ́ the first messenger tó wá sórí sórílẹ̀ ayé òun náà ni anabi nuhu fayatẹ́sì wọ́n ní anabi nuhu náà onóṣe kí ni o òun náà tó sọ wípé rárá òun ò lè lọ sípẹ̀ bí a náà wọ́n sàálà lọ́ha máa lẹ́sà láwù bí ìnà kọ́ọ̀lù ó ní torí pé òun náà ṣe kí ni o òun náà wà á sọ wípé òun ò lè ṣe nítorí pé òun ń padà bèrè lọ́wọ́ ọlọ́run ọba àlékọlá nípa nǹkan tóun ò nímọ̀ nípa rẹ̀ torí pé ìgbà tí ànábì Nuh nígbà tí ó kan ọkọ̀ ojú omi tó kún gbogbo tọ́lọ́run bá àlíkọ́lá ní kó mọ pèpè káwọn èèyàn mọ wọlé sínú ọkọ̀ ojú omi yẹn àwọn olùmọ̀ tefsir wọ́n jẹ́ kó yé wa wípé òǹkà àwọn èèyàn tí wọ́n wọnú ọkọ̀ wọ́n kéré sí àwọn ẹranko tí wọ́n wọnú ọkọ̀ àwọn ẹranko tó wọnú ọkọ̀ náà wọ́n pọ̀ ju àwọn èèyàn lọ ṣùgbọ́n ànábì Nuh nígbà tó pe ọmọ rẹ̀ wípé ìrẹ́ ọmọ mi wá wọnú ọkọ̀ oníṣàáwí ilà àjábàlì yàá símù ní mínàlímà ó ní bàbá mi ọkọ̀ tẹ́ ń kàn yẹn kò nítumọ̀ kankan torí pé tójò tẹ́ ń sọ ìbá padà tí ẹ̀ wàá rọ̀ tó bá bẹ̀rẹ̀ màá lọ sórí òkè tẹ̀mọ́ mùsùlùmí á sì rí wípé orí òkè àgbọ̀ láyé pé òjò kan rọ̀ láyé tí ó sí òkè nídìí so àwọn tó bá lọ sórí òkè wọn ó rí pé àwọn ní isma kúrò níbi ọ̀wá àbí àwọ̀ ọ̀dá àbí àgbàrá òjò wọn ó rí pé kò sí bó ṣe ṣe kí ni o bó ṣe lè pọ̀ tó nínú rírọ̀ a rí wípé kò lè sí àpáta òjò lè sí àpáta nídìí ilé tí ìjò tọrọ ṣùgbọ́n sáyẹ́ǹsì <laughs> sáyẹ́ǹsì ó wà o ṣùgbọ́n agbára ọlọ́run ọba àríkọlá ó ju sáyẹ́ǹsì ìbò lọ ilé tí ọmọ ànábì náà tó ń sọ pé sàáwí ilà jábà ní yàsímù ní mẹ́lìmọ́ pé màá lọ sórí òkè tí ó dáàbò bòmí tómi bá dé tí omi ò ní lè sí nídìí sáyẹ́ǹsì lòun ń sọ yẹn ṣùgbọ́n ànábì Nuhu ń sọ fún pé ìrọmọ mi lá asimali yawm illa man rahima rabbi kò sí ẹnikẹ́ni tí ó tó lè ṣèfù ẹni bọ̀dì nínú òjò yìí tó bá bẹ̀rẹ̀ sí ń rọ̀ òjò tó yẹ pé yóò máa rọ̀ látòkè yóò tún máa rọ̀ láti inú ilẹ̀ ẹlẹ̀ méjèèjì ṣe kí ni méjèèjì ó pàdé ara wọn so nítorí náà kò sí ẹnikẹ́ni tó lè la ẹnikẹ́ni pé lọ́wọ́ ẹ̀kún omi lónìí o ọmọ anabinu Nuhu òun sọ̀rọ̀ sáyẹ́ǹsì ànábì Nuhu òun sọ̀rọ̀ mùjíza ẹ pé sì ju sáyẹ́ǹsì lọ nítorí náà a gbogbo àwọn nǹkan wọ̀nyí bí ó ṣe ṣẹlẹ̀ ànábì Nuhu sọ omi gbé ọmọ lọ gẹ́gẹ́ bí ọlọ́run bá àlekẹ́lá sọ fún alukoran kẹrin pé rọ́bì inabini min ahli ọlọ́run ọmọ ara alẹ́ nìyí ni o wàyí náà wà á òdodo ni ìwọ sì ni ọba ọ̀jọ̀gbọ́n jùlọ ìwọ ni ọba tó yẹ pé tọ́ ọba dájọ́ kò sí ẹnikẹ́ni tó tún lè tú nǹkan tí ìwọ ọlọ́run ọba àdékọ́lá tọ́ ọba dá lẹ́jọ́ kò sẹ́nìkan tí ó lè tú o ìbéèrè tí anabi nuh tí ó bè lọ́wọ́ ọlọ́run ọba subhanahu wa wípé rọ́bì innabini min ahli pé ọmọ mi fámìlì mi ni òun náà ni yóò lò ní ẹ̀rí lọ́dọ̀ gbọdọ̀ àlìkìyàmọ̀ tá a bá lọ bá wípé kó bá a ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú ògo ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá tún di jọ́ mẹ́jọ á tún tẹ̀síwájú lórí pé ìgbà bá tún wá lọ bá ànábì Ibrahim kí ni nǹkan tí ànábì wa Ibrahim kí ni àwọn náà kí ni wọ́n sọ kí ni wọ́n mú wá ní àwíjàre pé àwọn ò láǹfààní láti lọ ṣìpẹ̀ fún wa lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala títí dọjọ́ mẹ́jọ látún máa pàdé lórí ètò yín ètò wa ètò alhidaya èmi ọmọ Abu Aiman àlàásálí ló ń kíwa wípé lìkọ́hùn náà bìlà ásálí wàsálàmù alaikum wa rahmatullahi wa barakatuh